إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقفهم الله سبحانه وتعالى أترى الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله آتما تسوى بحري ذلك ولكن صحيح البخاري كتاب البيوت باب يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم الإمام البخاري عليه رحمة الله وان شبتا تني شفلو آية لهم وبتني يمحق الله الربا الله سبحانه وتعالى يو قال بقنتي أبني ربانينو kò ní jẹ́ kí ó gbèrú kò ó yọ onídó ní alùbáríkà wàyúrùbí sọdọ̀kọ́t ṣùgbọ́n tó bá ṣe rí pé sọdọ̀kọ́t òun náà ni ìtọ́rẹ anú òun ni tí èèyàn ṣe ọlọ́wọ́ ọba adékúmọ̀ bèrú wàláhù láyé ṣíbùkúnlá kàfàrín adín ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ gbogbo ẹni tí ó bá jẹ́ aláìmoore tó lágbára àti ìyẹn tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ayà yìí ó fi rìnlẹ̀ fún wa ipé rìbá nǹkan tó burú níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni adẹ̀ṣàlàyé fúnra wa ipé rìbá òun náà ni in tí a mọ̀ sí owó èdè nígbà àìmọ̀kan kó tó di pé òfin ẹ̀sìn dé àti ní ìbẹ̀rẹ̀ ìgbà tí anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ tí wọ́ àsìkò ìgbà tí wọ́n dé madina àwọn èèyàn wọ́n tẹ̀rì síbi ìmọ̀ gba owó èlé pẹ̀lú pé èèyàn kan ó tajà fún èèyàn kan tó bá tó àsìkò tó yẹ kó sanwó tí san yóò lóun ó fún lọ́jọ́ ṣùgbọ́n ìyẹn náà wá lọ́fẹ̀ẹ́ yóò fi kún owó yẹn ni àbí kéèyàn kan yá owó lọ́wọ́ èèyàn àsìkò tó yẹ kó san tó kòró yẹn san yóò lóun ó fún un lọ́jọ́ sí ṣùgbọ́n yẹn náà ò ní dé kò ní wá ní ọ̀fẹ́ yóò fi owó kún yín sọlọ́mọ bá subhanahu wa ta'ala ní yẹn àfọlọ́hùn rìbá wáyé rí as-sadaqat rìbá yìí èyí tí wọ́n ń pè ní rìbá àtúyùrù ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ṣe ní ẹwọ̀ bákan náà ni riba al-buyur ìbá tó ní ṣe pẹ̀lú àwọn kátàkárà kan àwọn kankan tá a máa ń rà tá a máa àwọn náà ni àwọn oúnjẹ tá a máa bákan náà àwọn owó tí à ń oúnjẹ tí à ń jẹ tá a máa eléyìí sábà pààrọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní a gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ lọ́kábọ̀ tó bá dẹ̀ jẹ́ oúnjẹ kan náà ó gbọ́dọ̀ jẹ́ pé kò gbọ́dọ̀ jura wọn lọ kó ṣe rí pé ọgbọọgba làáṣe tí a bá jẹ́ kó jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àti kó sí inú tán ní rivers nasiha lábẹ́ rivers nasiha bákan tó wá ṣe pé oúnjẹ kan náà ni tí ò bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àti ò bá jẹ́ ọgbọọgba àti kó sí tí wọ́n ń pè ní ribal fọ́tì ní abẹ́ ribal boyo bẹ́ẹ̀ náà ni owó tà ná ní ayé jọun wọn a máa ná wọn a máa ná nísìn euro à ń ná pound náírà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àwọn owó yìí bá jọra wọn tó ṣe pé irú owó kan náà ni tàbá fẹ́ pààrọ̀ wọn a gbọ́dọ̀ ju jura wọn lọ tàbá fẹ́ fi náírà pààrọ̀ náírà kò gbọ́dọ̀ jura wọn lọ tó bá ti lọ jura wọn lọ àkóso tí wọ́n ń pè ní ribal fadl ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ táà bá ti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó ṣe yí pé èèyàn kan lóhun ó dúrọ́pù tòun sí èèyàn kan lóhun ó dúrọ́pù tòun tó bá di ẹ̀yìn wákàtí kan àbẹ́yìn 30 minutes àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti kó sí tí wọ́n ń pè ní riba annasi'a so eléyìí náà àwọn ìran riba tá gbọ́dọ̀ jìnà sí ní bá a ti gbọ́dọ̀ jìnà sí riba dìyún lágbọ́dọ̀ jìnà sí riba buyur riba adìyún yẹn ìyẹn gangan ni tí àwọn èèyàn sábà máa ṣe nígbàjà ìríyà wọ́n ń ṣe ríbàgbòyòrò náà ṣùgbọ́n ríbàdìyún òun ló pọ̀jù òun ni kíyàn jẹ wá lówó kí àsò tó yẹ kó san kó tó kó mọ́ rí san káwá ní àáfún lọ́jọ́ sí ṣùgbọ́n yóò fi nǹkan kan kún eléyìí owó èlé gẹ́gẹ́ bá ṣe máa pé èyí tó burú jáì ni ní iwájú ọlọ́mọba subhanahu wa ta'ala. ala torí ẹ̀ náà ni ẹ̀sìn fi sọ wípé tá a bá pààrọ̀ àwọn nǹkan tá à ń jẹ yẹn tó ṣe wípé nǹkan tá à ń jẹ tá à ń wọ́n ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ru nǹkan oúnjẹ kan náà ni kó mọ́ jura wọn lọ láti lè fi pìrìvẹ́ǹtì rìbá jahiliya yẹn sọ ọlọ́mọba subhanahu wa ta'ala lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó fagilé rìbá al bìnàrẹ́yì àti ìsìnra méjèèjì èyí tó ní ṣe pẹ̀lú nàfíà ni àbí èyí tó ní ṣe pẹ̀lú alfọ́dù èyí tí àlékún wà ń bẹ́ ta gbà kọjá ètò ẹ̀ká gbà àti èyí tó ṣe wípé àdìlé dídìlé rẹ̀ gbígbà kọjá ètò ẹ̀ká gbà ẹ̀sìn ní méjèèjì ò gbọ́dọ̀ wáyé méjèèjì ò gbọ́dọ̀ wáyé sòtòrí ìtò súnmọ́ òun ni kó padà lídi wa tí ríbá àgbìyó tí ẹ̀sùn tó ṣe léwọ̀ fún wa ọlọ́wọ́ wá ń sọ fún wa pé yẹn mọ̀hàkùnlọ́hùn ríbá ọlọ́wọ́ bá máa ń yọ àlùbáríkà ìbá kúrò ní kò ń jẹ́ kó gbèrú so ẹni tí ó bá máa ń gbowó èlé àbó máa ń gba èlé lórí tí ó bá yáyàn àbí tó bá tà fún yàn tí ó gba èlé lórí rẹ̀ tẹ́ni ò bá rí owó yẹn san àbí nǹkan yẹn san ní àsìkò tí wọ́n jọ ní àdéhùn lé lórí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala yóò ma yọ àlùbáríkà nǹkan tí ẹnìyẹn bá gbà so ló jẹ́ pé ààrẹ lòmí tó ṣe yí pé ìwọ̀nba chéńtì tó ń rí ohun ìfigbé kan ṣe ohun ìfigbé nǹkan ṣe torí pé kò jẹ ìjẹkújẹ kò jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má ti tiẹ̀ ẹlòmíì dẹ̀ ń rí owó tó pọ̀ tó ṣe pé ìlọ́po ìlọ́po ìtẹ́nitàn ń rí lòun rí ṣùgbọ́n kò rí ti gbé nǹkan ṣe torí pé ọlọ́run ọba ń yọ àlùbáríkà rẹ̀ kúrò bẹ́ẹ̀ ni tó bá lóun fi rí nǹkan gbé ṣe náà ọlọ́run ọba subhanahu wa ta'ala a ní pé kí nǹkan yẹn kó máa wọ́ mi bó ṣe ń ṣe é ní àjálù ó máa jálù làwọn nǹkan yẹn yóò máa parun gbogbo eléyìí náà abẹ yẹm àkùnwọ́ húrìbà ọlọ́run ọba àmọ́ yọ àlùbáríkà rìbá kò ní jẹ́ kí rìbá kò ní jẹ́ kó gbúrò wàyó lè sọ́dá pa ṣùgbọ́n èyí tí ó yani lẹ́nu ni pé ẹni tí ó ń ṣe sọ̀rọ̀ àánú nínú tó ń bẹ lọ́wọ́ rẹ̀ èyí ó máa wò pé tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ń dínkù ni ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nǹkan yẹn ń lékún ni ìyúrù bí àsọ̀dàpá ìtọ́rẹ àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ní kó máa lékún sí ni yóò máa gbèrú sí ni òun ló fa tó fi jẹ́ pé ọlọ́run ọba sọnù áyà kan ó ní wà mọ́ atẹ́ìtùm ní rìbá tí ẹ bá ń fáwọn èèyàn ní rìbá ìyẹ̀bọ́ àfi ọmọ wa náà nítorí pé ẹfẹ́ kí ó lékún bí dúkìá àwọn èèyàn pàdàyàgbò ìdọ̀lá lọ́dọ̀ ọlọ́wọ́ bá kò lè lékún o ṣùgbọ́n wọn máa tẹ́tùn ní zakati ṣùgbọ́n tẹ́ bá yọ zaka owó yín zaka dúkìá yín tó ṣe pé ẹ̀yọ́ kúrò nínú owó yín túrìdúnà wájú Allah yíyọ tẹ́ yọ ẹ̀fí wójú rí ọlọ́run ọba ní fọ̀wùlá ika ogbólúmọ́bẹ̀rí fún ọlọ́ni àwọn tí wọ́n ń ṣe àdìpèlé owó wọn nìyẹn àwọn tó ń ṣe àdìpèlé dúkìá wọn nìyẹn so ló fi jẹ́ wípé anábọ̀wá muhammad sallallahu alaihi

èyí tí àwọn conventional banks tí wọ́n ń ṣe àwa náà mọ̀ kébi tí àwọn jòkó tán ti ń jẹun nu òun ni kí wọ́n máa yá àwọn èèyàn ní owó èlé ibi táwọn ti ń jẹun tí wọ́n nìyẹn so rìbá tí ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ òun náà ni tí wọ́n ń ṣe rìbá tí ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ òun nìkan tí wọ́n ń ṣe so owó lè máa pọ̀ ọ́ ṣùgbọ́n kò sí alùbáríkà kò ní sí alùbáríkà ń bẹ bẹ́ẹ̀ ni tó wá jọ bí ẹni pa alùbáríkà wà ń bẹ ìyà ní fún wọn tó bá di jọ ń gbé ní alùkìyàmà wallahu la yuhibbu kulla kaffarin asim ọlọ́wọ́ bò nífẹ̀ẹ́ gbogbo ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní kul in kuntum tuhibbuna Allah tẹ́ ẹ bá lẹ nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn fattabi'uni ẹ tẹ̀lé mi Muhammad tí n bá sọ fún yín ni ẹ ṣe tí n bá ní ẹ sí nǹkan ẹ jìnà sí fattabi'uni yuhbibkumullah ìjọba ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ yín nìyẹn ọlọ́wọ́ bó lè nífẹ̀ẹ́ ẹni tó bá jẹ́ni tó ń fọgbà rẹ̀ ya ẹni tó ṣe pé ntí ọlọ́run ọba tó bá ní ká má ṣe inú ẹ̀ lòun ti ń lúwẹ̀ ntí ọlọ́run ọba ní ká jìnà sí inú ẹ̀ lòun ti ń lúwẹ̀ ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní ká ṣe tó pa wá láṣẹ rẹ̀ òun gbèjù sílẹ̀ wá lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ o ọlọ́run ọba ò tó yẹ kó máa dúpẹ́ fún ọlọ́wọ́n ọba kó máa tẹ̀láṣẹ ọlọ́wọ́n ọba kó máa jìnà sí tí ọlọ́wọ́n ọba ní kí òun jìnà sí ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ ni tó bá ṣe wípé ìtòun nìkan má ṣe náà ṣe ìtòun nìkan ṣe wọ́n gbègbè sílẹ̀ ní torí pé àfihàn ẹlẹ́ṣẹ̀ ni wéèyàn bẹ́ẹ̀ tó bá a bá ṣe ń mú àṣẹ ọlọ́wọ́n ọba ṣẹ sí láti máa jẹ́ ni ọlọ́wọ́n ọba láti máa jẹ́ ni tí ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí لن الإمام البخاري عليه رحمة الله وني حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن يونس عن ابن شهاب قال ابن المسيب عبد آه، سيد المسيب قال رواه التابعون قل إن أبا هريرة رضي الله عنه قال أبو هريرة قال رواه التابع نبوة محمد صلى الله عليه وسلم oni sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul oni mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba ń sọ wípé alhalifu man faqatun lis-sil'a man haqatun lil-baraka alhalifu man faqatun lis man haqatun lil lára àwọn nǹkan ẹ̀ṣẹ̀ tí àwọn tajàtajà tí wọ́n máa ṣe tán kó sí a sọ fún wa wípé Islam ó encourage wa láti ṣe kátàkárà ó encourage wa láti ṣe kátàkárà ṣùgbọ́n bó ṣe encourage wa láti ṣe kátàkárà tó a gbọ́dọ̀ dẹ́ra wa pẹ̀lú òfin kátàkárà tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tí ó fi gbè wá tí ànábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó fi gbè wá àwọn tajàtajà àfẹnitọ́lọ̀ ń bá ṣàánú wọn sábà máa kó sí nǹkan tí anábì sallallahu òun náà ni alhalik ká máa búra ká máa búra nítorí bá fẹ́ tajà anábì ní alhalik ká máa pe wàláì wàláì nítorí bá fẹ́ tajà máa ń fàkọ́tún lè ṣe làá ó máa ń jẹ́ kí ọjà yá tí máa ń jẹ́ kí ọjà yá kí ìrọjá tàà ṣùgbọ́n mọ̀ hákọ̀tún lè báraka ìmọ̀ ayò àlùbáríkà kúrò yìí kódà kí yẹn jẹ́ni tó ń sọ òdodo ẹ̀sìn ò fi bẹ́ẹ̀ láìsí ká máa búra ẹ̀sìn kò ẹ̀ńkọ́rẹ́jì ká ní à ń búra ẹ̀sìn ẹ̀ńkọ́rẹ́jì rẹ̀ torí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ó ní wàlá tẹ́jà àlùlọ́hà ẹ̀rọ̀dọ̀tàn ní àìmáníkù wàlá tẹ́jàálù lọ́ha ẹ̀rọ̀dọ́tẹ̀ ní àìmánìkù dàbí ẹ mọ́ sọlọ́wọ́ ọba di nǹkan búra tẹ́ẹ̀kà máa fi búra ìkẹ́kọ̀ọ́ yìí ti ṣẹlẹ̀ wàláhì wàláhì nítorí pa afẹ́káwọn èèyàn gba nǹkan tá à ń sọ àbárí máa fi wàláhì kódà tá a bá ń sọ òdodo agbọ́dọ̀ mọ ṣọ́wà láàyè ká mọ sọ́ọ̀lù tàbá ń ṣòdodo bó tiẹ̀ jẹ́ pé ta bá fẹ́ kan nǹkan ká ń sọ nípa agbọ́dọ̀ fi nǹkan ní ìbúra àyàfi Allah náà Muhammad sallallahu alaihi wasallam ó ní la tahlifu bi abaikum wala bi ajdadikum ẹ má fa bàbá yín búra gẹ́gẹ́ bí ṣe yín ẹ má fa bàbá bàbá yín búra gẹ́gẹ́ bí ṣe yín la tahlifu illa billah tẹ́ bá fẹ́ búra ẹ búra pẹ̀lú Allah anabi sallallahu alaihi wasallam wá sọ pé kí ni wala tahlifu billah illa antum sadiqun tẹ́ bá tún búra pẹ̀lú Allah náà ẹ búra lẹ́ni tó ń ṣòdodo ni o ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ẹ̀sìn ti discourage wa láti sáré máa fi wàláì wàláì nítorí pé afẹ́kẹ́ni tá à ń bá sọ̀rọ̀ kó gba nǹkan tá ń sọ ibi tẹ́lò míì tí nǹkan yẹn ti wá di bárakú fún lé kò lè sọ̀rọ̀ kan àfi kó pe wàláì débi pé ẹlòmíì wàláì pípe rẹ̀ ó ti máa lára débi pé irọ́ ló ń pa orí rẹ̀ fún ọjọ́ wàláì ibi tí wàláì pípé tó rọ̀ ọlọ́run dé ó ti rọ̀ ọlọ́run dé di pé tó wá ń parọ́ gan-an yóò tún máa pe wàláì yóò tún máa pe wàláì ó dẹ̀ ti ń parọ́ ìfẹ́ ti bá ní fọ́rẹ́ jù wa láti sáré máa pe wàláì kódà tá a bá ń sùn dúdú bóò wá ní tó wá ṣe pé à ń parọ́ bóòlù tó bá ṣe pé kí ni à ń parọ́ so àwọn tajà ọ̀gọ̀rọ̀ ló wá kúndùn ká máa fọlọ́hún búra ànẹ́bùsọ̀lá wá ń sọ wípé ìmọ̀ búra pẹ̀lú ọlọ́run ọba ìtí máa tajà ní ìmá tajà nísìn èèyàn kan wá bá wa ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó ní rẹ́spẹ́tì fọ́lọ́n ó wá ní èlò ní kìíní àníyè báyìí ẹta fún ní báyà wà láyé rí tẹ́nìrà lèmi ní òjò ẹgbẹ́ sẹ́wọ̀n pé ẹni tí ó bẹ̀rù ọlọ́wọ́ ọba tá a pé wà láyé rí tẹ́nìrà lèmi ní òjò ẹgbẹ́ níbẹ̀ kí la tó fẹ́kẹ́ nìyẹn ṣe a ti fi ọlọ́run ọba subhanahu wa ta'ala a ti fi dé ẹnìyẹn a ti fi dé ẹnìyẹn ṣe kó gbà ń sọ gbọ́ ni àbí kó mọ́ gbà gbọ́ bàtí a ti sọ fún wà láì iye báyìí náà láàrin la fi ta ẹni tó bẹ̀rù ọlọ́run ọba tó wà wájú wa kí la tó fẹ́ kó sọ ànábì wa ń sọ fún wa sallallahu alaihi wasallam pé alhali ìbúra tó búra yẹn o máa ń fakọ́tù ìsìlà yóò bẹ̀ tajà rẹ̀ ó gbowó tó fẹ́ gbà lọ́wọ́ ẹni yẹn torí pé ti fi ọlọ́run ọba o ti fi búra ṣùgbọ́n rántí o mam hakọ́ tún lè baraka ìmọ̀ ọ̀pá àlùbáríkà kúrò yìí ó gbowó yẹn ò ní fi ṣe nǹkan gidi tó o bá fi ṣe nǹkan gidi náà nǹkan yẹn ò ní pẹ́ bàjẹ́ tí nǹkan yẹn ò bá bàjẹ́ láyé òjì ààrẹ wájú ọlọ́wọ́n bá tó bá dojọ́ ń gbé ní àìjíríàmù ẹ̀sìn discourage wa náà mọ́ búra mọ́ búra fi tajà mọ́ búra fi tajà ẹ̀sìn discourage ẹ̀ tajẹ́ ìwọ àtẹni tó fẹ́ rajà ẹdúnàdúrà èló ní kíní iye báyìí ẹjẹ san iye báyìí ẹjọ dúnàdúrà ṣùgbọ́n wò fẹ́ yẹ kó dúnàdúrà ní ojúbárẹ́ pé wà láìsí sóòmù nínú islam àwọn kankan bẹ ní ara àwọn ọ̀nà tá a máa fi ń tajà tí ẹ̀tí gbé kalẹ̀ ó ní tán pè ní bẹ́ẹ̀wùl murabaha bẹ́ẹ̀wùl muraba ní abẹ́ tán pè ní bẹ́ẹ̀wùl amánà bẹ́ẹ̀wùl amánà ó ní kí a tajà fún yẹn pẹ̀lú amánà lábẹ́ rẹ̀ wá ní tán pè ní bẹ́ẹ̀wùl murabaha ló ń bẹ́ẹ̀ òun ni pé iye báyìí mo rà iye báyìí léèrè tèmi náà ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àníìdí pé ká fi ọlọ́run ọba búra àníìdí ẹ̀ torí pé alhali máa ń fọ́kọ̀tù ètè là tá a bá ń búra nítorí pa afẹ́ tajà ẹni yóò wo torí pa búra tó bá ṣe pẹ́ni tó rẹ̀spẹ́tì ọlọ́run ọba ni yóò pa búra kò ní lè nà àátàjà yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìsìláàmù ó fi àyè bá ń tán pè ní béwùl amánà iye báyìí mo rà á iye báyìí ni èrè mi ìkejì náà ń pè ní béwù almutawama òun ni ká fi àyè dúnadúrà lẹ̀ ṣùgbọ́n béwùl amánà iye tí mo rà iye tí máa jẹ nìyí lára rẹ̀ náà ni tánkè ní bẹ́rù alwadi'a bẹ́rù alwadi'a iye báyìí mo rà á ṣùgbọ́n torí pé mi tètè rí ìta òun fẹ́ ti tà ní owó tó lẹ́sì sí etí mo rà á bẹ́rù ní ń pelé 10,000 mo rà á ṣùgbọ́n torí pé mi tètè rí ìta òun fẹ́ fi ta 9,000 àmọ́ náà lè fi àmánà òun ni tí èèyàn fi bá ẹniyẹ sọ̀rọ̀ lára tó ń pè ní bẹ́wú al'amánà òun náà ni ṣùgbọ́n kọ́ ní afẹ́kẹ́ nìyẹn bá wa rà kí a máa búra so eléyìn kò ṣe nǹkan tí ó wà òkè tí ó bá tún wá búra kó búra lórí òdodo kó mọ́ búra lórí irọ́ tí yàn bá búra lórí irọ́ ètò tún lágbára sí kọlọ̀ọ̀bá tí ó ṣàánú wa lẹ́yìn alìmọ́mù Bukhari mú wá báàbù ma yúkra min alhalki bilbil ṣáptà tó ní ṣe pẹ̀lú ìkórira ìmọ̀ búra nígbàtà bá ń ṣe kátàkárá and Abdullah bin Abi Awfa láti ọ̀dọ̀ Abdullah bin Abu Awfa radiyallahu anhu kọ́nà bá kú bá ayé musu anna rajulan wọ́n ni arákùnrin kan aqama sil'atan ó gbé ọjà tó fẹ́ takalẹ̀ wa fi suq ó dẹ̀ ń bẹ́nu ọjà fa halafa billah ó wá fi ọlọ́wọ́ bá búra لقد أعطى بها ما لم يعطي لقد أعطى بها ما لم يعطي أو لقد أعطي بها ما لم يعطى ẹni ẹbúra pẹ̀lú ọlọ́run ọba wípé èyí tí òun fẹ́ tà fún èyí o èyàn kan ti fẹ́ fún òun ní ètò ju eléyìí lọ èyàn ká ti fẹ́ fún òun ní èyàn ká ti fẹ́ rà lọ́wọ́ òun ní iye tó ju iye tí wọ́n náà yí lọ tó ń wòbá fún bẹ́ẹ̀ nìkan ẹ lè jẹ́rọ kò séyàn kankan tó fún ní iye yẹn tó náà ní iye yẹn ṣùgbọ́n ó fẹ́ kẹ́nìyàn rà lọ́wọ́ òun ó fẹ́ jẹ́ kí ni kí ẹnìyàn rà lọ́wọ́ òun àbí lakọ̀ àtọ̀ bí àmà lẹ́mù yọ̀ọ̀kì iye tí mo ra kìíní yìí èmi náà rà lọ́wọ́ èèyàn ní iye tí ó ju iye tí òun fẹ́ rà lọ́wọ́ mi lọ wàrà àti irọ́ ló pa ó lè wà lọ́nà méjèèjì àti kìíní iye tí mo fẹ́ ta fún yín so ah, ó kéré sí ìtẹ́mi gan rà àbí ìtẹ́ náà yìí èèyàn kan ti náà ní kíni wọ́n ti náà ní tí ó ju iye tí ẹ̀ ń ọ́fà mi yìí lọ so ìta bá tún méjèèjì náà tí nǹkan yìí ò bá ti kúrú tó ṣe wípé ó kàn sọ ọ́ nítorí pé ó fẹ́ jẹ́ kóun rọ́jà ẹ̀ ni mọ́mí hákọ̀tún lè gbára kà èyí tí ó máa yọ alibarika kúrò òun ní nǹkan ẹ̀yẹ njẹ́ yọ alibarika kúrò ni so ló jẹ́ pé àwọn àfa àwọn sọ ẹlòmíì látara pé ó lóòótọ́ wọn bá ń tó rí ó lè rí nǹkan gbèsò ẹlòmíì lè ń ṣe bí in tó ń tà àdáhàfà àdáhàfù tẹ́lòmí ń tà ní in tó ń rí ìlọ́pọ̀ ìlọ́pọ̀ tẹ́lòmí ń rí orí nǹkan gbèsò torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń kọ́ ní ìṣe pẹ̀lú gíní pẹ̀lú àìlóòótọ́ àbí ìmọ̀ búra lórí irọ́ láti lè tajà ní káwò ẹni tó níye tẹ́ náà yẹn èèyàn kan ti ọ́fà mi níye tí ó ju iye tẹ́ náà ìrọ̀jú lè ta mú ó lè ń parọ́ jù àbí iye tẹ́ náà kì í èmi ní oríra bẹ́ẹ̀ nọ́sọ̀rọ̀ lọ́la àfihàn tẹ̀wọ̀ sọ̀rọ̀ àmọ́ iye ọlọ́jà ti máa sọ afẹ́ bá mi ra nígbà orí ra bẹ́ẹ̀ wọ́n rà sórí ra bẹ́ẹ̀ iye owó tó rà á kò tó yẹ ìyẹn ṣùgbọ́n ṣàfẹ́ bó ṣe ní kékeré ra nǹkan yẹn lọ́wọ́ lọ́wọ́ yóò ní ẹ bá mi ra èmi gún orí ra bẹ́ẹ̀ ṣe ń nà yẹn ó lè mọ̀ pé iye tó ń ra ò tó yẹ tí ẹ̀nà ṣùgbọ́n náà olùfẹ́ fi dè yí mọ́lẹ̀ òní kó ń pariwo rọ́ yẹn ẹlòmí ó ti wá láyà yóò tún fi wà láì yóò fi wàláì wàláì yóò tún fi kún ó ń parọ́ tí ẹ̀sìn òun bá kọ̀kọ́ ti pé ká máa búra ń gbàta bá ń tajà nítorí bá a fẹ́ kéèyàn rà á lọ́wọ́ wa tó ń bó ti jẹ́ pé òdodo là ń sọ bó wá ní ká máa parọ́ ká tún máa búra sí i tẹ́lẹ̀yìn ní agbára ni anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ kan anábi sallallahu alaihi wasallam ó ní ìnà áàbì ìṣòkọ̀ anábi ni ọjà tẹ́ ń wà tẹ́ wà yìí yóò kàrí tó ha aláhù wàlkẹ́rì àti rọ pípa fàṣubú àti sọ́dà kan ẹ máa ṣe ìtọ́rí àánú gan o ẹ máa ṣe ìtọ́rí àánú àwọn ọjà tẹ́ ń tà yìí ẹ máa ń sọ̀sọ̀ púpọ̀ àwọn nǹkan tí ó yẹ kó máa jábọ́ lẹ́nu jábọ́ lẹ́nu ẹ̀yìn tajàtajà fàṣùgbó á wàlìkárì bákan náà ẹ máa ṣe kí ni ẹ máa tún parọ́ ìrọ́ ń ń bí ìtẹ́ mọ́ fàṣùgbó á bí sọ́nà kan ẹ ṣe kí ni ẹ ṣe tọrẹ àánú eléyìí lára advice tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó fún àwọn tajàtajà yìí bí islam ṣe encourage wa ká máa tajà òun náà ló tún kọ́ wa ní àwọn ẹ̀kọ́ bá a ṣe ń tajà tá a fi tún ní jẹ̀bi wájú ọlọ́mọba subhanahu wa ta'ala ìjọ kan náà anábíwá muhammad sallallahu alayhi wa sallam oní ìnàtújárọ̀ àwọn tajàtajà ìwọ̀n àfúnà yọmọ kìyàmà ti kù járọ̀ tó bá di jọ́ ń gbé ilẹ̀ alìkìyàmà ọlọ́wọ́n bó gbé wọn dìde nípò kí èèyàn ìlàmàní takọlọ́ wà bára wa sọ́dàkọ́ àfẹ́yìn tó bá páyọ̀ ọlọ́wọ́n ọba tó dẹ̀ ń ṣe dáadáa tó dẹ̀ lóòótọ́ ń bí ọjà tó ń ta tó lóòótọ́ níbi ọjà tí ó ń sáà bákanáà nábúwa muhammad sallallahu alaihi wasallam ó ní iná fujjara umul fujjara àwọn tajataja anábi ní òkí ni wọ́n kọlu ya rasulallah wọ́n ní ìròjíṣẹ́ ọlọ́wọ́ bá aléìsàkọ̀t àhálọ́lọ́hu albẹ́ ọ̀rọ̀ yẹn òyíwá ṣebí ọlọ́run ọba ṣe lálàá àlìpa lè ṣe kátàkárá kọ́ọ̀lá bàlá anábì ní bẹ́ẹ̀ ni wọ́lá kí náà yà àlìfò ṣùgbọ́n àwọn tajàtajà máa ń búra fayasamun wọ́n máa ń dẹ́ṣẹ̀ látara ìbúra tán máa ń búra yẹn wàyò àdìfún wọ́n máa ń báwọn èèyàn sọ̀rọ̀ àwọn tẹ́fẹ́ kan rajà lọ́wọ́ wọn fayẹ́gbígbó wọ́n máa ń parọ́ wọ́n máa parọ́ so ẹlòmíà ní à business èmi kú ṣe ń tèmi ní ìdí haramu business tó ń ṣe ti wà ń bẹ́ẹ̀ tó ń haramu ló ń jẹ́ o haramu ló ń jẹ́ torí èèyàn gbọ́dọ̀ jòkó kó kẹ́kọ̀ọ́ tó so mọ́ kátàkárà. bá a ṣe ń kọ́ bá a ṣe ń ṣe bíznẹ́sì nídìí ẹni tó fẹ́ ṣe tailoring lápèjúwe àbó fẹ́ ṣe iṣẹ́ mẹkáníkì ni ó fẹ́ ṣe medicine ni engineering ni gbogbo iṣẹ́ bàbá fẹ́ ṣe àbá fẹ́ kọ́ bá ṣe ń tajà náà ni bá a ṣe ń kọ́ bá ṣe ń ṣe lápá kan a tún gbọ́dọ̀ kọ́ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tó so máwọn kan wọ̀nyẹn gbogbo iṣẹ́ ló ní ẹ̀kọ́ ẹ̀sìn tó so wọn torí ẹlòmí ò gbẹ́sìn yé yóò wo pé nǹkan pé ní ẹ̀sìn Islam ní kò kàn wọnú mọ́ṣáláṣí kò kírun kò lọ ájì kò lọ umra ẹ̀ka Ramadan dé kò gbàwẹ̀ ẹ̀sìn Islam fẹ́ bí jù bẹ́ẹ̀ lọ Islam dá sí bó ṣe ń ṣe bísínẹ́sì rẹ̀ bó ṣe dá sí bó ṣe ń ṣèyàwó tó dá sí bó ló ṣe ń darí ilé rẹ̀ gbogbo nǹkan Islam dá sí ṣẹ́kù tó dá sí bó o ṣe ṣe ìgbọ̀nsẹ̀ orí ò wá ní dá sí bó o ṣe ṣe bísínẹ́sì gbogbo nǹkan pátá ó ní islamu dá sí so torí náà a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ yìí bó o la ṣe ń ṣe bísínẹ́sì táàfin níṣẹ́ lọ́hùn so ẹlòmí àwọn òpin tó ń bá dáa ti kọ́ kìíní ẹ gbogbo ohun tó ń bá dáa ti ṣe èmi òun kọ́ṣẹ́ ń tòun ni òun kọ́ kátàkárà ni òun kọ́ iṣẹ́ ń hù ó kọ́ ó mọ́ kéèsì kan nìyẹn bọ̀ bóò ló ṣe báwọn èèyàn tó fẹ́ bá rí léèkì bóò ló ṣe báwọn rí léèkì níbi iṣẹ́ tó kọ́ yẹn ẹ̀sìn dátì ẹ̀sìn dátì gbogbo nǹkan ẹ̀rọ ọ̀rọ̀ àwọn èèyàn náà ń alẹ́ kò yé wa èrò òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ṣe bí ọlọ́wọ́ bá ṣe ní aláàlì kátàkárà náà ní bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ṣe ní aláàlì ṣùgbọ́n kí làwọn èèyàn ṣe àwọn èèyàn ìyàlípò wọn a máa búra tán ń tajà àtànlógbólóhùn ń tajà ní oníṣẹ́ ọwọ́ náà sọlùmí a ní ọ̀láyà láti ìfẹ́rí kìíní àmàrà kìíní bá àmà gbogbo nǹkan tó sọ yẹ èyí tó jó tọ́ ń bẹ̀ díẹ̀ ẹni tó ń ṣe plumbing lápèjúwe ó ka gbogbo nǹkan táwọn máa ní ìdí jọ́bù nǹkan máa ní ìdí òun ló máa ṣí lórí ti mọ̀ pálájà náà láròró yìí so ìdí ó ṣe ni pé yóò nìkan lọ rà so ẹ máa lọ rà á yóò padà wá yọ àwọn èyí tí ó lọ tún tà owó yọ kúrò ní ìbẹ̀jẹ́ àti ìrà ẹ ti ṣe àròrò dé gómìnà ẹ ẹ no problem ẹ á dé bẹ́ẹ̀ máa sọ mi tí mo ń fẹ́ ọkọ̀ kan sí àwọn pẹ̀lú irọ́ tẹ̀lẹ̀mí àti wọ́n láyà yóò tún fi ìbúra kún pé wàláyì báyìí wàláyì báyìí náà ń ta lọ́jà yìí báyìí wọ́n ń ta kóra rẹ̀ ni tó ní irun gbọ̀n brọ́dà tó ń ṣe irunṣẹ́ bẹ́ yóò pé wàláyì nítorí pé nítorí kẹ́lẹ́ bá gbàgbọ́ ẹ padà wá fáìnà pé nǹkan tó ń sọ fún yín ìrọ́lì so ló fi jẹ́ wípé ó pàtàkì kí a gbọ́ àárín iye anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní wàlákin náà yahlifun wọ́n ń búra fàyà àtàbò wọ́n rẹ̀ ti búra wọn á kó sínú ẹ̀ṣẹ̀ wọ́n yóò hábìtù wọn a máa bá wọn client sọ̀rọ̀ àwọn customers wọn a bá wọn sọ̀rọ̀ fàyẹ gbígbóòn ìwọ́n parọ́ fún wọn torí náà àtújá àwọn ọlọ́jà òmùtújà òkí lọ̀pọ̀ wọn nọ́tọ̀lọ́lá àti ẹ̀tọ́wọ́sọ̀lá sọ̀nàbọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ọ ń sọ wípé gẹ́gẹ́ bí abdullahi bin ó ọjà tó fẹ́ ta nínú ọjà ó fọlọ́n búra laqad a'ata biha ma lam yu'ti dàtí iye tí ó ọ́fà òun ti ọ́fà ju iye tí ẹni tó fẹ́ lọ́wọ́ òun ọ́fà ju iye lọ àti òun san ju iye lọ òun ta lẹ́ẹ̀kì fún ẹni tó fẹ́ lọ́wọ́ òun máa lẹ́mí ọ̀kan èèyàn ká ti fẹ́ra lọ́wọ́ tó náà níye tó ju etí wọn náà ilọ́ ìrọ́dẹ̀ gbogbo ẹ̀ èyí kí àfihàn ọ̀rọ̀ sínú ẹni mùsùlùmí láti lè jẹ́ kí èèyàn kan ná àwọn mùsùlùmí kó sí irọ́ tó ń pa yìí فنزلت إن الذين يشترون بعد الله وإيمان ثمنا قليلا آية واسقالك في أمام تشكي وانقاروا bí adìlá pẹ̀lú àdéhùn ọlọ́wọ́n bá wà ìmáàmì àti ìbúra wọn samanan kọlílá owó kékeré torí owó kékeré òun náà fi ń kọlọ́hun búra nítorí nǹkan kékeré tí wọ́n rí ayá tọ́ka rẹ̀ lórí ẹ̀ باب ما قيل في الصواب وقال الطاووس عن ابن عباس لن يا الإمام البخاري هو nǹkan tí ó wá nípa àtọ̀wák òun náà ni ẹni tí a lè pè ní bí goldsmith àbí silversmith àwọn tí wọ́n máa ń rọ góòdù àwọn jewelry àbí silver jewelry àwọn silversmith àwọn tó máa ń rọ kọ́lá tọ́wùs tọ́wùs kan náà wà tàbíhùn ojú ọmọ tí ó fún abdullahi bin abbas àni ibn abbas bin rọ́bí allahu anhuma láti ọ̀dọ̀ abdullahi bin abbas kọ́lọ́mbà yẹn sún àti bàbá rẹ̀ kọ́lá nàbí yìí sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó ń sọ wípé láyò tálá tálá ìgbà tó ń sọ̀rọ̀ ń pa ìlú makka ó ní àwọn igi ibẹ̀ ìyẹn haram wọn gbọ́dọ̀ máa wú bí ibẹ̀ àbí kán máa ká àwọn bí ibẹ̀ bọ̀kọ́lẹ̀ al-abbas al wá ní ilẹ̀ al àyàfi al àyàfi bí koríko idkhir fa innahum liqaynihim koríko ìsírì àwọn goswinki wọ́n máa ń lò ó àbí àwọn blacksmith wọ́n máa ń lò wọ́n bóyú ti hin bákaná wọ́n máa ń lò fúnlé fàkọ́lá ilẹ̀ ìsìr sànẹ́bí sọ́lọ̀lọ́wọ́ àlèwàsálá ní àyàfi ìsìr kí ni eléyìí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ó ṣe kátàkárá alimami bukhari alayhi rahmatulah wọn kàn mú wa kálẹ̀ mọ̀ pé láyé ànánisọ̀lá àsálàm àwọn kan goldsmith ni wọn sájọkùnrin tó ṣe pé iṣẹ́ tó ń ṣe òun ni ká máa rọ góòdù ká máa sọ di jewelry bẹ́ẹ̀ lẹ́lòmíì ó ṣiṣẹ́ tá lè pè ní iṣẹ́ alágbẹ̀dẹ wọ́n ń yọ irin láti lè fi rọ àwọn nǹkan so láti sọ fún wa pé Islam ó fi àyè ká ṣiṣẹ́ lẹ̀ ó fi àyè ká ṣiṣẹ́ lẹ̀ ìtí máa ń bùkárí torí ẹ̀ mú wá nìyẹn bá ṣe láwọn tí wọ́n ń tajà nú ọjà láláwọn tí wọ́n kọ́ sí ọwọ́ lásìkò ànábi sallallahu àtàkì nínú àwọn tá a pè ní sàábí ànábi sallallahu alaihi wasallam àwọn tán jẹ́ gosmiti silver smith wọ́n ń bẹ àwọn alágbẹ̀dẹ wọ́n ń bẹ ìtumọ̀ ń bùbá ìtorí ẹ̀mú wá nìyẹn ṣùgbọ́n lára wọn kan ní ìbò tó mọ́ òun ni pé ànábi sallallahu àtàlà bàtí wọ́n sọ̀rọ̀ ń pa mọ́kà ibi tó jẹ́ àbẹ̀wọ̀dé ó ní ibi ibẹ̀ kò ń ṣe nǹkan tí a gbọ́dọ̀ mọ́ ní à ń wó àbí à ń káwọn nǹkan tó wà lórí ibi rẹ̀ ibi tó ń sọ òun ni èyí tó wù fúnra rẹ̀ èyí tó wù fúnra rẹ̀ kò ń ṣe èyí tí àwọn èèyàn gbìn táwọn èèyàn bá gbìn ín àwọn náà ní nǹkan wọn ṣùgbọ́n tí igi fún rẹ̀ ní haram everybody kò gbọ́dọ̀ fọwọ́ kàn bẹ́ẹ̀ làwọn ẹranko tó ń bẹ níbẹ̀ ààfin dẹ̀dẹ̀ wọn ní gbogbo haram abádẹ́ sọ pé haram orí fẹ́ sí èyí tó pọ̀ jù nù ibi tán pè ní mọ́kà lónìí tàbá ti dé ibi tán pé masjidu aisha àti kúrò ní makata ń sọ kò sínú haram ní ò sínú haram bí mọ́ṣálásí aisha yẹn tẹ̀yìn kò sínú haram nìna táwọn alálàájì máa dúró sí ara haramu ló wá Muzdalifa tí àwọn alálàájì máa dúró sí ara haramu ló wá àràfá ò sí lára haram àwọn abẹ̀yẹn hindu na máa pè wọ́n àwọn ẹranko tó bá ń bẹ níbi tá a pè ní haram yẹn nìna muzalifa àti considerable part of maka àwọn ẹran tí wọ́n bá ń bẹ ń bẹ àtàwọn ẹyẹ tó bá ń bẹ ń bẹ wọ́n bẹ nù gbádùn ni téèyàn bá fọwọ́ kàn wọ́n ẹnìyẹn ti dáràn yóò pa ẹran tó sí nílà sí wọn. láti lè fi ṣe ìtanràn pẹ̀lú jẹ́ gbogbo àwọn ẹyẹlé tó máa ń fò níbi kàábà nǹkan kan mọ́ra wọn níbi mọ́ṣáláṣí yẹn ni ni a ẹyẹlé lè kó mú kan kó ń pa jẹ a máa mú ẹni yẹn wọ́n lè mọ yóò dẹ̀ ṣe tí a mọ̀ sí fún nǹkan tí ó ṣe yẹn làwọn igi tó wù fún ara wọn bẹ̀ náà ní ọ̀wọ̀ làwọn igi tó wù fún ara wọn tó wà ń bẹ̀ náà ní ọ̀wọ̀ à ń kẹ́ lọ sọ pé a fẹ́ lọ wú bí kan bẹ́ àbá fẹ́ lọ kẹ́ èso kan bẹ́ àbí tó bá wa la bá gbìn fúnra wa ló kù sọ̀rọ̀ mẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀lá àtọ́nà ń sọ ike láyò kálá kálá kálá ha. aláàbá tó ń ṣe ọ́nkọ́ ànẹ́bìsọ̀ lásán wá sọ yẹn kan gbe ma so àwọn tí wọ́n bí àwọn sọ̀wàhóòd àwọn gosmith tá sọ yẹn wọ́n ń lò àbáwọn alágbẹ̀dẹ wọ́n ń lò ń iná wọ́n so ìyẹn kọ́ ànábì wa ní àfihàn nìkan onífà iná òun lè kọ́ ilé yìí wà bóyá ó ti yìn àwọn èèyàn dẹ̀ máa ń lò tán bá ń kọ́lé náà wọ́n máa ń lò tán bá ń kọ́lé tí wọ́n fi síbi òkèlé wọn láti lè fi gé àwọn ihò kan tí wọ́n wá lo àwọn bí ọparun nǹkan nǹkan mọ́ra wọn àbí nǹkan tó jẹ́ bíi wọ̀wọ́ ọ̀pẹ tàbí ṣe kìí sun wọ́n á fi àwọn kẹ́ẹ̀dì náà sí pẹ̀lú àwọn bí ìtàlẹ̀kì nígbà bí sìmẹ́ǹtì kan ti tó jọmọ́ bẹ́ẹ̀ tó dà gbogbo alẹ́ dìpọ̀ ànábì ní àfihàn nìkan ṣùgbọ́n nǹkan tí alimami Bukhari alayhi rahmatullah tán torí ẹ̀ mú wá gẹ́gẹ́ kò ń ṣe torí eléyìí tá a sọ yìí yóò bá kí ń ṣe láti sọ fún wa pé àwọn tí wọ́n jẹ́ àwọn gosiriki wọ́n bẹ lásìkò anábíwá muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn alimamu bukhari alayhi rahmatullah wọ́n tún mú wá láti ọ̀dọ̀ hussein ọmọ ali radiyallahu anhuma akbarahu anna aliyan alayhi salam ike ali radiyallahu anhu قال كانت لي شريف من نصيب من المغنم àlí مني mo ní bí ràkúnmí kan وكان النبي صلى الله عليه وسلم أعطاني شريفا من الخمس النبي صلى الله عليه وسلم أفني برانكمك نبي ìtó jẹ́ ìdáka ìdámárùn فلما أردت أن أبتني بفاطمة بنت رسول الله صلى الله عليه وسلم onígbà tí mo wá fẹ́ gbé fátímọ̀ wọlé ọmọ òdíṣẹ́ ọlọ́run ọba tánàbí fún mi tánàbí ṣe kí ni tó fi fún mi tí n fi ṣe àwò ìgbà tí mo fẹ́ ṣe dìnáwù tàbí tí mo fẹ́ gbé wọlé gẹ́gẹ́ báwọn afẹ́ kù ṣe máa sọ fún wa afẹ́fẹ́ obìnrin stéèjì kan ni wọ́n ń pè ní títíbá òun ni ká bá a sọ̀rọ̀ pé afẹ́fẹ́ bóyá òun la bá sọ̀rọ̀ direct àbẹ́ àwọn òbí ẹ̀ la bá sọ ọ́ ni wọ́n pè é náà sọ fún ṣùgbọ́n fẹ́ báwa náà là á sọ fún kò ń ṣe wípé ọ̀nà táwọn èèyàn máa ń ṣe tí wọ́n máa lọ dúró sí kọ̀rọ̀ láàrin àwọn méjèèjì nìkan tí wọ́n jọ máa bẹ ní seclusion àwọn méjèèjì nìkan àbí wọ́n gbéra wọn káàkiri eléyìí kò ṣe ìlànà ẹ̀sìn nítorí pé wọ́n ṣe ọkọ̀ àtayé ara wọn so kígbọ́ wáyé kígbà yẹn kéèyàn bá sọ̀rọ̀ ìpéyàn fẹ́fẹ́ àsìkò kéńkálukú fi wóra wọn kó fi ṣèwádìí ara wọn ni. kọ́mọbìnrin yẹn fi wò ó àbáwọn òbí rẹ̀ fi wò ó ṣé káwọn juwọ́lẹ̀ àbí káwọn mọ́ juwọ́lẹ̀ kọkùnrin yẹn náà fi wò ó ṣé kó ń kọ́ntínú àbí kó ń mọ́ kọ́ntínú so tí ọmọbìnrin bá ní òun gbà òun juwọ́lẹ̀ táwọn òbí rẹ̀ tí wọ́n ní ókè ó dá wá lẹ́yìn ẹ̀ ìtí àmà sí àlàáfùdù oníkan wá ta kókó igi yẹn tí bàbá ọmọ yẹn àbẹ́ni tí ó jẹ́ wàlíyú rẹ̀ ó lóun yọ̀ǹda rẹ̀ fún irú situation bẹ́ẹ̀ ó dá kí àwọn èèyàn wà ń bẹ́ ó wá kéré jù kárí èèyàn bí méjì tí wọ́n lè ṣe kí ni tí wọ́n lè wà ń bẹ́ ńgbà tí wàlíyú ọmọ obìnrin yẹn bá ní mo yọ̀ǹda rẹ̀ fún ẹ̀ so lẹ́yìn eléyìí ó ti di ìyàwó rẹ̀ tó bá ti lóhun yọ̀nda tí ẹ náà dẹ̀ ní kí ni òun gbà òun gbà gẹ́gẹ́ bí ìyàwó ó ti di ìyàwó rẹ̀ láti àsìkò yẹn lọ ẹni tó lóhun yọ̀nda rẹ̀ fún olè sọ pé mi yọ̀nda náà kò dé ráìtì yẹn láti fún òun yọ̀nda náà àti tọ́mọ bá lóhun ò ṣe mọ́ prọfẹ̀tì kúlóòrùn yóò ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àbí kí ọkùnrin ẹ lóun ò ṣe mọ́ ìyẹn náà pé ń tọ̀ láàkù so lẹ́yìn eléyìí okùn kẹkẹ tẹ́ ń pè ní zivar òun ni kí wọ́n sìn ín lọlé ọkọ yẹn so tọ́ bá sìn lọlé ọkọ tọkọ bá ba lé bá ṣe máa ń sọ tàbí lẹ́yìn tí ọkọ bábá aláṣepọ̀ tó ẹ̀tẹ̀ wá kú tánpè ní wà ní mọ́tò nìka eléyìí ni títò tó bẹ́sìn mu gangan tó lọ báwọn ẹni ìṣíwájú ṣe mọ̀ ẹ́ nìyẹn ṣùgbọ́n tó wà ní mọ́tò nìka bá wá bífọ́ dìnáhù kò sí nǹkan tó burú mẹ́ náà so uh, ali radiyallahu anhu ó lóun ní ràkúnmí kan tánú sọlá tán fóun náà kàlámà arátu ànàtẹ́nìyà bí fátímà ó nígbà tí mo fẹ́ ṣe dìnáwù pẹ̀lú fátímà na sàn fẹ́ ti fátímà wá sílé mi tán ti mú ọjọ́ láti sìn wá sílé mi ọkọ ìyàwó òun náà gbọ́dọ̀ ṣe kí ni Oni ní wàwá àtúrọ́júlan sọwágan ìtí ma ń bùkárí tẹ́rẹ mú àdísí wa gẹ́gẹ́ ni ó ní mo wá bọ́kùnrin kan tó jẹ́ gosmith mo bá aládéhùn yínbá mi kẹ́nùká inú àwọn bànú kẹ́nùká that is inú àwọn yahudi àyẹ̀rẹ́kẹ́sìlá máa yìí ipé kó lọ pẹ̀lú mi fanáàtì àbí ìkìrì ká lọ fẹ́ ṣe ìkìrì ìyẹn gíráàsì tá a sọ yẹn araton àbí ahu nínú sọwárì ó ní mo fẹ́ ta fún àwọn sọwárò ìyẹn àwọn goldsmith wà sọ̀rí nàbí ní ìwà ní mẹtẹ̀lọ́sì láti lè lò ó owó tí bá rí bẹ́ kí lè fi ṣe wà nímọ̀ ìyàwó mi kí lè fi ṣe wà nímọ̀ ìyàwó mi a rí pé àwọn sàhábàrù wà wọ́n ti ń ṣe ẹni tí ò fẹ́ ṣiṣẹ́ ẹni tó fẹ́ ọmọ ànábì sallallahu alaihi wasallam òun ló ló ń fẹ́ lọ wá kíni òun fẹ́ lọ wá ìpìr ẹ́ òun fẹ́ lọ fẹ́ ṣe ìpìr tóun máa tà tóun ó fi ṣe wà nímọ̀ ìyàwó òun ànábì sallallahu alaihi ní gbogbo tó fẹ́ o ti kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wàlímọ̀ ọkùnrin ló ní ọkùnrin ló ṣe kí ni ló ní ọkọ ló ní wàlímọ̀ kò ń ṣe bàbá ìyàwó ló ní wàlímọ̀ kò ń ṣe àwọn èèyàn ìyàwó ló ní fẹ́ àti ń ọkọ ọmọ wọn bá láìsí ṣùgbọ́n kò ń ṣàrẹ̀ ẹ̀sìn wa náà ni kó ṣe pé kéèyàn lọ làbọ̀ rẹ̀ lọ́rùn èyí tí ò ní kápá nísìn ẹlòmíì yóò lọ jẹ gbèsè nítorí bóun fẹ́ ṣe wà ní mọ̀ gbèsè tó ṣe pé ọdún márùn-ún ó lè má di san obìnrin ó wà wọlé yóò máa kanra mọ́ bó bá gbé nǹkan kò rí gbé ìjà gbogbo ìgbà yóò máa rántí gbèsè tóun jẹ ìbéèrè ni pé ta ló kú ẹsí wàhálà sọ̀hánì rọ́jò aláwọ̀ anábì ti fọmọ fún so ẹ̀rànkúmítà náà rí fún yìí àti kàtújọ wọ́n bẹ́ ó wo kówó lọ fi di kíní ní oko láti lè fi ṣe wà nímọ̀ ọmọ gbogbo wa ó ti tó bí àwọ́lànà bí mo dé ní ìṣọ́rí ó kàn kò bí yúgọ́t ó fáwọn èèyàn díẹ̀ mú náà tó mẹ́gbẹ́ anas rọ́dọ̀ aláwọ̀ ánú ó ní máa lọ́mọ rọ̀sọ̀lọ́ asọ́lám àlà ṣẹ́yìn nìsa ìmọ̀ ṣe wà ní ni fún zainab aulamadisha ó kò dìdì ẹ̀rọ nínú ẹlòmí ìfẹ́ ṣe wà límá ìyàwó yóò ní mọ̀lú mẹ́wàá láwọn pa wọ́n pa iye mọ̀lú báyìí so ọ̀tọ̀ níye mọ̀lú tí ọkọ pa ọ̀tọ̀ níye mọ̀lú tí àwọn ìdílé ìyàwó ló pa tó bá ṣe polówó ló ń ṣe èmi káwọn èèyàn àmọ́ jẹun kò sí problem ṣùgbọ́n èyí tó jẹ́ problem ni pé tálíkà tí ó máa darẹ̀ láàmú àwọn olóyìn jẹ tálíkà ni wọ́n ìdílé ìyàwó tálíkà ni wọ́n wọ́n lọ jẹ gbèsè nítorí pé àwọn fẹ́ fọmọ ọlọ́kọ gbèsè rẹ̀ pé ọdún méjì wọ́n lè wọ́n kúrò bẹ́ẹ̀ ọkọ náà tálíkà lòun náà òun náà lọ jẹ gbèsè so islam ó rọrùn kọjá gbogbo nǹkan yìí so eléyìí ali radiyallahu anhu òun ló ń sọ pé òun fẹ́ lọ ṣe kíni òun fẹ́ lọ kó lóko oníkóhun lè fi ṣe ìfẹ̀hánà lórí wà ní mẹ́fẹ́ òṣù ti fọmọ fún ó kù sí tó bá ní lágbára àti kan sọ fún inú hadithi kan ó ní a ó lè ṣe wà nímọ̀ o làbúdẹ̀rẹ̀ lọ́rùsí mi wà nímọ̀ ànábi ní ìyá gbọ́dọ̀ ṣe wà nímọ̀ ìyàwó agbọ́dọ̀ ṣe wà nímọ̀ ìyàwó ìtànàbí kan sọ fún un ṣùgbọ́n wá kù sí ẹni yẹn lọ́wọ́ bó ló ṣe ní agbára sí tó bá ráwọn èèyàn tí wọ́n jẹun kánú tẹ́fẹ́ ràn lọ́wọ́ náà fáàlẹ̀ wọ̀sánù ṣùgbọ́n ká lọ jẹ gbèsè nítorí ipa afẹ́fẹ́ ìyàwó ká jẹ gbèsè tá lè mọ́ kúrò ń bẹ́ láì mọ iye ọdún nítorí pa afẹ́fẹ́ ọmọ lọ́kọ eléyìí ara ìsirafu yóò máa bọ́ sí náàpà òun ni kó ṣe pé ń tà ní agbára rẹ̀ kaná gbogbo ẹni tó bá ti náwó tí ò ní agbára rẹ̀ tọwọ́ mùsùlùmí owó tí yóò bá ti ní agbára rẹ̀ nígbìyànjú bá ti lọ ń náà مصرف نيوين يبي قال الله سبحانه وتعالى كشان سبحانك لا هم اشهد ان لا اله الا انت استغفرك فرقا سبيل نعم. قال نعم نعم bàbá ọkọ ókè ókè náà ìbéèrè ni wípé ṣé bàbá ọkọ lè bá ọkọ tàbí ọkùnrin tó fẹ́ fẹ́yàwó ṣé bàbá rẹ̀ lè bá gba ìyàwó tí wọ́n fẹ́ fi fún ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ dandan kọ́ ni kó ṣe wípé ọkùnrin tó fẹ́ fẹ́ obìnrin kó pẹ́sẹ́ntì kò rẹ́yìn lẹ́nà kó ṣe pé ọmọ obìnrin tán fẹ́fẹ́ náà kó náà pẹ́sẹ̀ntì so ọkọ lè rányìn ipé kó bá ń sọ fún ẹni tó jẹ́ wà ní ọmọ obìnrin ipò ń fẹ́fẹ́ ọmọ rẹ̀ so òun ló máa jẹ́ wàkíìlù fún ọkọ òun ló jẹ́ wàkíìlù fún ọkọ tàbí bí ẹni tó dó fún ọkọ gẹ́gẹ́ jẹ́ tí bàbá ìyàwó òun náà lè ní kéèyàn kan dúó fóun láti fi ọmọ àwọn lọ́kọ kò sí nǹkan tó burú bí méjèèjì bàbọ́kọ́ wà l'Amẹ́ríkà bàbá ìyàwó wà l'Amẹ́ríkà yàtí bàbá obìnrin ó wà l'Amẹ́ríkà obìnrin wà Nàìjíríà ọkùnrin tó fẹ́fẹ́ náà wà Nàìjíríà bàbá ìyàwó lè ránṣẹ́ sí ọ̀rẹ́ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ipé bá ń fi ọmọ mi yìí bá ń fi lọ́kọ jẹ́ kí ọkọ yẹn wá tọrọ àti spampi lọ́kọ kọkùnrin yẹn wá tọrọ lọ́dọ̀ rẹ gbogbo agbára fún ẹ láti ṣe kí ni láti fi lọ́kọ kó sí nǹkan tó burú mẹ́ so bàbá ọkùnrin náà lè sọ wípé òun tọrọ ọmọ lọ́dọ̀ ẹni tó jẹ́ wà ní rẹ̀ on behalf of ọmọ ọmọ so kò sí tó burú mẹ́ wallahu a'lam náà obìnrin tí ọkọ rẹ̀ súnmọ́ for some time tí ó dẹ̀ ń try láti pe ọkọ yẹn ṣùgbọ́n ọkọ ní òun wà táyàjì so òun padà pàátì so nígbà tó yá ó di pé ọkọ padà tún ní interest so nítorí pé ọkọ ti wá kóhun tí ń gbà kan òun náà wá wò pé kóhun pàátì kóhun náà kọ́kọ́ ti rí ṣóun ní ẹ̀ṣẹ̀ àbóhùn ní ẹ̀ṣẹ̀ lórí ìṣe yẹn náà àkọ́kọ́ o ní pé obìnrin ò gbọ́dọ̀ fi oorun du ọkọ rẹ̀ àyàfi tó bá ṣe wípé ó rẹ̀ tí kò lè gbé oorun yẹn lókù tó rẹ̀ ní rẹ̀ tí ò lè gbé ṣùgbọ́n tó bá ṣe wípé òun náà wò pé ṣègbóhùn ló ní ara òun ìgbà tó ń bá fẹ́ kó súnmọ́ Muhammad kọ̀ọ̀lá àtọ́lámi tí irú ọkọ̀ bẹ́ẹ̀ bá bínú sí obìnrin yẹn àwọn màláìkò mọ̀ ṣe mi hátà yọgbà àǹhà tó jù wá títí ọkọ̀ ìyọnu sí padà tí ọkọ̀ ohun àyàfi tóun náà bá jẹ́ pé oúnjẹ yìí ń rìn lókù náà nígbà ní ọkùnrin mi lè ti ṣiṣẹ́ lọ tó ti wá jíjẹ múmu lọ ìgbà tí ó bá dé yóò rẹ̀ tòótọ́ tó ṣe ti wo ó kọ́ sí ìrùkírù nǹkan wa àbí kó ṣe pé kí ẹni yẹn kó kan lára ṣe pé àrùn yẹn kò jẹ́ ká rẹ̀ lè máa ṣe ni kó lè máa dìde so irú ọkùnrin bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ try láti wá solution sí nǹkan yẹn náà sí kìíní kejì torí pé bó ṣe máa ń wo òun láti ṣe tó ń wo láti satisfy ara ẹ̀ náà ni máa ń wo obìnrin láti satisfy ara tiẹ̀ náà so kéèyàn má dùn ní ẹ̀tọ́ tiẹ̀ náà kéèyàn náà wá solution sí nǹkan tí ó bá ń ṣe yẹn tó wá ṣe kó nídìí ìtọ́jú ara ní kéèyàn tọ́jú ara bákan náà tó wáyé pé iṣẹ́ téèyàn ń ṣe ló mú èèyàn wíìkì bẹ́ẹ̀ kó tráì láti ṣe níwọ̀ntúnwọ̀nsì náà kí ọkùnrin kó báyàwó ẹ̀ láṣepọ̀ gbogbo ìgbà tó bá jẹ́ kó sùn lọ́dọ̀ rẹ̀ kò ń ṣọ́ra yẹn torobìnrin anytime tí ọkọ bá ti wà lọ́dọ̀ ìtumọ̀ ẹni pé ó gbọ́dọ̀ báwọn láṣepọ̀ bóyá ọkùnrin ẹni yàwó méjì sí pé tẹ́sí bá ní kó sùn lọ́dọ̀ rẹ̀ kò túmọ̀ sí pé ó gbọdọ̀ bá láṣepọ̀ ní gbogbo ìgbà tó bá ti sùn lọ́dọ̀ rẹ̀ ìgbà tó bá wu ọkọ láti súnmọ́ ìgbà yẹn ni ó súnmọ́ àfi tí ó bá wu òun náà pé kó súnmọ́ ohun ti ara náà bá wà lọ́nà yóò kí ọkọ mọ̀ pé kí ni ara wà lọ́nà ṣùgbọ́n ká gbọ́ yé wípé anytime tí ọkọ bá ti wà lọ́dọ̀ obìnrin kan ó gbọ́dọ̀ súnmọ́ rárá torí pé ìní interest ní nǹkan tó ṣe wípé ó máa ń bèèrè gbà ní ó lè wo ọkùnrin tó níyàwó méjì àbí mẹ́ta láti súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ lónìí kó dọ̀la kó mọ́ wù so tó wá ṣe pé lè yàwó kejì ni ó wà lọ́la tí ó wù ú so a ní sọ pé dandan dandan àfi kí ó ṣe ń bẹ̀ torí kó ti ṣe níbìkan lánàá a ní sọ pé dandan dandan so àti tó bá ṣe pé obìnrin yẹn ara tiẹ̀ náà wà lọ́nà lókù ṣùgbọ́n kó sùn lọ́dọ̀ rẹ̀ ọ̀ràn èèyàn ni bó ṣe sùn lọ́dọ̀ eléyìí lónìí ó gbọ́dọ̀ sùn lọ́dọ̀ ìkejì lọ́la tó bá ṣe wípé mẹ́ta ni yóò sùn lọ́dọ̀ kẹta náà lọ́túnla tó wáyé pé mẹ́rin ni yóò sùn lọ́dọ̀ níjọ́ mẹ́rin ọ̀rọ̀ ohun ìyẹn so àyàfi tí condition rẹ̀ tí ó bá gba wípé kó mọ sùn lọ́dọ̀ wọn ní ọjọ́ kọ̀ọ̀kan àbí ọjọ́ méjì méjì àti mẹ́ta mẹ́ta bóyá èèyàn tó ṣe pé ó mọ travel torí léṣọ iṣẹ́ rẹ̀ àbí ìlú kan ló mọ sábà ń wájú jù kejì lọ so wá kù sọ́wọ́ ìyàwó tó fẹ́ tó mọ̀ wípé ọkọ tó ń fẹ́ yóò èkó ló mọ sábà ń wá ìbàdàn dẹ̀ ló ń wà ṣóhun àáfẹ́ àbóhun ò nífẹ̀ẹ́ ó kù sọ́wọ́ obìnrin yẹn láti ṣe kéde láti òkú òun á compromise the right pé iye ọjọ́ tó bá fi sùn lọ́dọ̀ eléyìí náà ló gbọ́dọ̀ fi sùn lọ́dọ̀ ọ̀hún right yẹn ni tó bá ṣe pé ọjọ́ kan lélé ọjọ́ kan lélé náà gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n obìnrin lè compromise ẹ̀ pé kò sí problem ó lè sọ pé láàrin oṣù kan ṣáà ti máa wá sọ́dọ̀ mi lẹ́ẹ̀kan lọ́tẹ̀ẹ̀kan máa wá sọ́dọ̀ mi lẹ́ẹ̀mejì right yẹn yìí ọkọ́dẹ̀ lè fi lọ́wọ́ ìpé òun ni a ti fẹ́ o ṣùgbọ́n iye àsìkò báyìí máa máa ráyè tó bá lóhun ò máa ń jì òun ló ju in tó máa jẹ́ ráìtì ẹ lẹ̀ ṣùgbọ́n kò lórí tó ti ṣe jàǹbá fún ó dẹ̀ ṣe lọ́wọ́ bá subhanahu wa ta'ala so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ Sáàdìyẹ. Ok. Náà bàbá ṣe ògùn owó àìgbà tí bàbá wa kú tán náà rí pé ogun owó ló ṣe sáwọn ọmọ rẹ̀ lè jẹ ogún yẹn àbí wọn lè jogún yẹn bó làwọn ṣe mọ̀ pé ogun owó ló ṣe bó náà ṣe ti tẹ́ àwọn nǹkan yẹn lè mọ́ ó lè mọ́ tù so olówó olówó káwọn jogún owó tí wọ́n ní tó wáyé pé ó ṣógun owó kan nìyí so òun yóò máa lọ jìyà wájú ọlọ́run ọba pé ó ṣe ṣírùkù kan sí kejì tí ó ti ẹnìkùn òun yóò máa lọ jìyà wájú ọlọ́run ọba so kò ń ṣe gbogbo ẹni tó lòun ṣògùn owó náà ló ń lówó ẹlòmí yóò ṣògùn owó yẹn ìkùnrin ó kàn mọ wú lásán náà ni so gbogbo àwọn àtìjẹ gbogbo ẹ so eléyìí ló ń oṣogun owó ohun ọṣẹ kankan tàwárà àléyàn lówó lọ́wọ́ ni so ó lè fi owó lẹ káwọn ọmọ owó ni òun ló ní wàhálà tí ètò ṣe ni so torí pé kò ń ṣe gbogbo ẹni tí ó lóun ṣogun owó náà ni so ọlọ́run fún lówó ni ó rẹ̀ ti kú so the only thing ni pé ká ní pé ẹ̀hẹ́n wọ́n dẹ̀ mọ̀ sí ah, owó tí bàbá àwọn owó lè ní ẹni wọn lè jogún torí pé owó olówó ni ṣùgbọ́n ó kí wọ́n rí owó ńlé kò rẹ̀ sẹ́ni tó sọ pé àwọn làwọn ní owó so wọ́n ló gun owó kan lóṣe ọ̀nà yìí mọ̀ pé ogun olóṣe wọ́n rọ́ṣẹ́ tó ń wẹ̀ wọ́n rí àwọn àdólé wàhálà àti ẹ̀lẹ́ òun ló ṣẹbọ pẹ̀lú ọlọ́run yóò mọ́ lọ pàdé ọlọ́run ọba pẹ̀lú ẹbọ tí ó ṣe pọ́láwà rẹ̀ ṣé ẹ lè tọrọ àdúrà fún bàbá yẹn àti bàbá ìyàwó yẹn àti ìyá ìyàwó yẹn tán ti jáde láyé tán lè jẹ mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹ lè tọrọ fún wọn mùsùlùmí a lè tọrọ fún gbogbo mùsùlùmí ní ti ó correct so tsalawaba subhanahu wa ta'ala ni walladina jawo min ba'dihim yaquluna rabbana ighfir lana wal ikhwanina alladhina sabaquna bil iman àwọn tan wá lẹ́yìn wọn wọ́n sọ yike ri Olúwa wa o ṣàforíjì fún àtàwọn ọmọ ẹ̀yà wa tán síwájú wa nínú imani so a lè ṣàdúwà fún mùsùlùmí tí ó ti lọ so bóyó jẹ́ àná wa ni bàbá wa ni ọ̀rẹ́ wa ni aládùúgbò wa ni a lè ṣàdúwà fún wọn islam pawápọ̀ so a lè ṣàdúwà fún wọn ni náà ṣe a lè mọ́ ṣàwọn ṣẹ́ ìjọ́ ti kan káwá ní kí ládàá rẹ̀ máa bá wọn so ilé ìlẹ́nu àwọn àbó òṣèkìní kò kò lé lórí ṣùgbọ́n èyí tó tẹ́wọ̀n náà wallahu alam kò ní pé bẹ́ẹ̀ ni a lè ṣe ká ní kí ládàá rẹ̀ kí ó máa bá wọn bí ká ṣe sàdákà bí ká ṣe hajj eléyìí lára àwọn nǹkan tí a lè ṣe táàní kí ládàá rẹ̀ kó máa bá lágbájá ọmọ lágbájá látara pé kí ni ìmánì pàwápọ̀ ìmánì ṣe kí ni ó pàwápọ̀ aláwọn àfẹ́ẹ̀tì míì tí wọ́n sọ wípé ẹni tí èèyàn lè ṣe é fún nìkan náà lẹni tó jẹ́ òbí yàn ṣùgbọ́n yìí tí ó tẹ̀wọ̀n òun ni pé a lè ṣe é fún gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí torí wípé ìkankan ti sowápọ̀ òun náà ní kí ni ìmáni so áyà wa aláìsàlẹ̀ ìsàn ti láàmà sáà wà nà sáà yàwó sófà yúrọ̀ ipe ọmọ ènìyàn kò ní kankan ju tó bá ṣe iṣẹ́ lọ so wọ́n ní iṣẹ́ wa òun náà làwọn ọmọ wa tàbí yẹn làwọn àbá kan fi sọ wípé a lè ṣe àwọn iṣẹ́ bí hajj umra sọ́dọ́kọ̀ ká máa ṣe pé kí ládàá rẹ̀ kó mọ báwọn òbí wa torí pé lára ṣẹ́ wọn òun ní ta jẹ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam kí ni wà inna waladahu min kasbi ọmọ rẹ̀ lára ṣẹ́ rẹ̀ ni ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn àfá wọ́n wípé kò ń ṣọmọ nìkan ni ó bá wí ẹni tí máa ní kò pàwápọ̀ náà a lè ṣiṣẹ́ olóore ká ní kí ládàá rẹ̀ kó máa bá eré bí ṣe pèsè ní tèmi àlẹ́ rahmatullah ni wọ́n fi nílẹ̀ bẹ́ẹ̀ ni ṣètò bá àtàwọn níbẹ̀nú àwọn àbá sunna so takọ́kọ́ ṣe kalabani àlẹ́ rahmatullah máa ń ṣàfihìyà so wallahu a'lam Thank you. nam uh, question ni wípé bàbá tó ṣe ṣírkù ṣé èèyàn lè jogun bàbá yẹn nam ó di pẹ́ǹtì laysa kullu man waqa fil kufri kò ṣe gbogbo ẹni tó wá kó sínú kúfùrù náà ni àápè ní kéfìrí wa laysa kullu man waqa fi shirki yakunu mushrika kò ṣe gbogbo ẹni tó kó sínú ṣírkù látàrí pè ní mushrika so àfi lẹ́yìn gbàtà bá tó ṣe iqamatul hujja tàbá ẹ̀sàmíṣì evidence lè lórí so pàtàkì jùlọ tó bá ṣe pé ṣírkù tó ṣe àbí kúfù tó ṣe kò ń ṣe kúfù àbí ṣírkù tó ṣe wípé ó wà jẹ̀lì tó jẹ́ ní tí ó kílẹ̀ tí gbogbo èèyàn mọ̀ wípé ṣírkù lélẹ́yìí nísìn ẹni tó ní oko gbogbo àwọn ewé kan papọ̀ mọ́ra wọn ògùn àwọn egbò kan ní wọ́n bá wẹ̀ ògùn eh, awọ́rò ni àbí ògùn ìtajà ni so ọṣẹ yẹn ló ń wẹ̀ eh, lówó wá yadé ni ṣé ọṣẹ yẹn ló ń wó wá yìí ọlọ́run fẹ́ fún lówó yìí so ìyẹn nísìn àtàbá sọ pé nǹkan yẹn ṣírkù ni kò ṣe ṣírkù tó wá jẹ̀lé ṣírkù azaru ni pàtàkì lọ tó bá gbà pé ọlọ́run ọba ní fún yàn lówó kìíní yẹn ó kàn mú sábà rí ṣùgbọ́n kìíní yẹn ni kò ń ṣe sábà tó wà mọ̀ṣọ̀rọ̀rọ̀ sòṣìkò asgari ni ó ṣe so ṣùgbọ́n kó ní ká ní kó gbà wípé nǹkan yẹn gangan ló máa ń ṣòwò kò ń ṣọlọ́run ó ṣe ṣírkò àgbà pọ̀pọ̀ láti fẹ́ mọ̀ pé bàbá tó kú èyí tó ṣe ní méjèèjì àmà so àní láti máa tọpinpin so òun ló lọ bọ́lọ̀ ọba pẹ̀lú ṣírkù tó ṣe tó ẹgbẹ́ ṣírkù tó dẹ̀wà jẹ̀líyù náà ni ṣírkù tí ó klẹ̀ bóyá bí ó pe àlùjọ̀nù kan àbí kankan ló ń pè àbí yóò ṣòrùngà kan ló ń pè tó bí so yẹn sì ṣírkù tó klẹ̀ nìyẹn pọ̀ tá a mọ̀ ṣé nǹkan tí ó ṣe nìyẹn àbó ló ṣe so tabatẹ̀ wàá mọ̀ pé nǹkan ni so àwọn afáàánú ṣì gbà ṣé wọ́n ṣe ìkọ́mọ́tìlù hujja lé lórí ó lè jẹ́ pé just èèyàn lásán tí ò mọ̀ nǹkan òní so ó dẹ̀ pọ̀ jantirẹrẹ ṣùgbọ́n ta bá rẹ̀ tó ṣàlàyé fún pé ilé ìṣírkù tó gbé ní kóró islam tó bá tí wọ́n ń ṣe so ẹ̀yẹn ni a ti sọ pé ti di kèkèrè tí a lè kírun síra ṣùgbọ́n ta bá kálọ̀ àkànfẹ́ mú báyẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló kó sí ilé ìtànsọ ìlú tí ọlọ́run pàájò ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àwọn ìyá ni wọ́n kú sí torí pé àwọn àbá àwọn gan men champion gbogbo àwọn ọ̀dẹ̀dẹ̀dẹ̀ yìí àbá àgbọn fún rẹ̀ ń ṣáájò ṣèbí láìpẹ́ ìlú lórí kan sọ wípé àti pásọ́ àti àbá àkálukú ló ń ṣe kí ni ni wọ́n lo àkílódán lò náà orí gbogbo náà ni wọ́n lo kìí só kò níbi lífù nú pé àwọn kankan ka kìníkan lásán kankan mọ́ra wọn ni gbogbo náà lo kan so àwọn afá ní ṣìgbà yí pé a sì ní hujja lórí ẹni tó bá ṣe ṣírkù akbaru gan-an tó dẹ̀ jẹ́ ṣírkù tó wá jẹ̀lé yìí torí pé táà bá ṣe àmọ́ àwọn èèyàn ni ó kó sírú nǹkan báyìí so ní ṣókí àṣírkù tó wáyé pé jẹ̀lú náà ló ṣe yóò lọ bọ́lọ́n ìgbà tí ọ̀rọ̀ ẹ ti rújú fáwa níta àmọ́mọ̀ tẹ́lẹ̀ ní gíní mùsùlùmí àwọn ọmọ ìjogun rẹ̀ sọ láwà rẹ̀ last question ọkọ̀ ignore rẹ̀ náà àtúwáṣe péyàwó ló pe ọkọ fún oorun ọkọ wá ẹ̀gbọ́n rẹ̀ látara pé ọkọ ń bínú sí ó ṣe ọkọ àrí ìyẹn kò sí kíní lẹ̀ torí pé obìnrin tí ó bá jẹ́ náà ṣíza òun lóbìnrin tí ó gbọ́rọ̀ sọkọ lẹ́nu tọkọ bá dùn láwọn ẹ̀tọ́ ẹ̀ ọkọ òṣèkéni kò lẹ́ṣẹ̀ẹ́ bí ọkọ tiẹ̀ bọ́ikọ́tì bẹ́ẹ̀dì rẹ̀ ó bọ́ikọ́tì ọjọ́ tó yẹ kó sùn lọ́dọ̀ rẹ̀ kò sùn lọ́dọ̀ rẹ̀ sọtò ìgbọ̀n gbọ̀ngàn fún rẹ̀ ò ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe dàtí ojúṣe tó yẹ kó ṣe fún ọkọ kò ṣe ojúṣe yẹn so tí ọkọ bá dùn ní ojúṣe títí ẹ̀ náà ọkọ lẹ́ṣẹ̀ ibẹ̀ gbọ́ ká ní pé kò sí nǹkan kan tó ní ṣe pẹ̀lú wípé ó ṣe ọkọ ọkọ kan ti gún ẹ̀ lásán eléyìí kò ṣe nǹkan tí ó dá àtútọ́kọ náà bá níjẹ̀ new excuse pé bóyá òun gan náà ó rẹ̀ ẹ́ so ṣùgbọ́n tí ó bá níjẹ̀ new excuse kí ìyàwó bá níjẹ̀ ẹ̀ so ó yẹ kí òun náà lè respond wọláwà ní subhanahu ta'ala hun náà àdísì wà lórí obìnrin títí obìnrin pípé màláìkò mọ̀ ṣẹ́bi lé ọkùnrin so àbámọ́ lórí ti ọkùnrin yẹn torí pé ìyẹn gangan ló lè ọkọ ọkùnrin òun ló sábà máa ní dírẹ́sì nínú obìnrin lọ́lọ́ọ̀bá náà ti fàyè lẹ̀ pé ẹ̀fẹ́ méjì ẹ̀fẹ́ mẹ́ta ẹ̀fẹ́ mẹ́rin so wọ́n láwà náà. Thank you.

òun àti ẹni kejì ìkànnà àwọn ìyàwó yẹn ń kọ̀m̀plín pé tó bá wà lọ́dọ̀ òun kò ń ṣe ojúṣe kò ń ṣe déédéé ṣùgbọ́n ìyàwó àbẹ́ni kejì òun ò ní tiẹ̀ so èyí tó ń kọ̀m̀plín wá lóhun ó gbé ọkọ lọ sí kóòtù so ta ló jẹ̀bi náà méjèèjì náà máa lè jọ ní kí ó jẹ̀bi náà méjèèjì àfi ká mọ ọ́n ní tó gbà lérò pé kò fi ń ṣe pẹ̀lú pé kò ń ṣe déédé so kí ni nǹkan tó gbà lérò pẹ̀lú ẹ ó ń fún lóúnjẹ ó ń fún láṣọ ó ń sùn sọ́dọ̀ rẹ̀ so ó ń bá aláṣepọ̀ nígbà tí ara bá wà lọ́nà ìyẹn ara ọkọ so tó wá ṣe pé ìyẹn ni ó ti ṣe déédé tó yẹ kí ó ṣe ó ń fún lóúnjẹ ibi tí ó gbé ó fún ó dẹ̀ ń sùn sọ́dọ̀ rẹ̀ ó dẹ̀ ń ba aláṣepọ̀ sọ àwọn nǹkan tí a mọ́ ń wò tọ́fí ń pa déédé àbí káléèyàn ṣe déédé òun lè léyìí so accommodation tó wà tó títí òfò náà kò ń ṣe ara déédé ó làwọn kan ní gómìnà ní mọ̀ ń kàkún déédé nísìnyí bóyá ọkùnrin nísìnyí ó ṣe nǹkan fún ẹbí ìyàwó kejì kò wá ṣe fún ẹbí ìyàwó àkọ́kọ́ lápèjúwe tamani kí ìyàwó àkọ́kọ́ yẹn sọ̀rọ̀ lórí nǹkan yẹn á ní injustice ló ṣe nínú sẹ̀ríà kò ṣe injustice nìyẹn torí pé kò sí lára ojúṣe ọkùnrin pé kó náwó fún bàbá àbí ìyá ìyàwó kò sí lára ojúṣe rẹ̀ tó bá ṣe ó kàn ṣe láti lè fi wó ojú rẹ̀ ìyàwó ni kí relationship wọn àti ìyàwó kó lè bá ṣe kíni kó lè bá gúnrégé ṣùgbọ́n kò ń ṣàrò ojúṣe rẹ̀ torí náà obìnrin mi àwọn nǹkan tóbìnrin mi máa fi kúrò lé ọkọ àwọn nǹkan tí ò yẹ kó mú kúrò lé ọkọ ni ṣòro àwọn nǹkan báyìí wá jantirẹrẹ ó lè ní ó ra kìíní kan fún fámìlì ìyàwó kejì kò ra kìíní kan fún fámìlì tòun ẹ ó fún ẹ fún eléyìí ní ten thousand ó wá fún tòun ní five thousand kó bá wọn kẹrin pàǹtí ni kò ń ṣe tí ó lè di obìnrin kúrò nílé ọkọ làwọn tán rẹ so tóbìnrin ní ìbá ń ṣe nígbà tó ṣe pé ó ń wọ́ ọ̀nà bóun ṣe fẹ́ lera àwọn kúrò nílé ọkọ fúnra rẹ̀ so eléyìí ni ó pàtàkì so èyí tí ọkùnrin tó jẹ́ ìyàwó rẹ̀ òun ní kíní kó tọ́jú rẹ̀ kó fún un lóúnjẹ ní tó wà bìkítì kó fún un kó raṣọ fún un ìyẹn náà bá kí nìyàn ti mẹ́ṣẹ́ kó raṣọ fún bákan náà ibi tí ó gbé tó wà bí kó fún kó dẹ̀ máa sùn lọ́dọ̀ rẹ̀ kó bá aláṣepọ̀ lára àwọn nǹkan tí ó jẹ́ ojúṣe tó wáyé kókè ó ti bímọ náà àwọn ọmọ kó tọ́jú àwọn ọmọ bó ṣe yẹ kí ó tọ́jú àwọn ọmọ torí ìsìláàmù ó mú àwọn ọmọ ó ṣe kí ni ó dà wọ́n pọ̀ ó dà wọ́n pọ̀ so tó bá ń fún obìnrin kan ní ìbí òun bímọ méjì ilé ìbímọ mẹ́ta so yóò tìrìtì àwọn ọmọ yẹn lọ́nà kan náà àti yóò ṣe ojúṣe tó yẹ kó ṣe fún wọn eléyìí ó ti fẹ́ wọ skul yóò tìrìtì ẹ̀ bó ṣe yẹ kó tìrìtì ẹ̀ eléyìí ò tí wọ skul ẹ kò ní sọ wípé ẹ tó ń bá kú owó délé yìí á fi lọ skul kó ń ti fi kalẹ̀ náà ẹ ẹ àsìkò tó lẹ́yìn bá tó kan ṣe nǹkan fún ojúṣe yẹn yóò ṣe fún tó ń bá nǹkan wọ̀nyí ló lẹ́tò ní ìsìláàmù ni òun sọ pé a lè sọ wípé eléyìí ló jẹ̀bi àbí eléyìí ló jẹ̀bi torí nítòbìnrin ní kọ́mplain lé lórí ó lè má jẹ́ nǹkan tó yẹ kí ó kọ́mplain lé lórí so bọ̀ tó wá ṣe pé ọkọ ni ò kí ń ṣe àwọn nǹkan wọ̀nyí fún bọ̀ tó ń ṣe fún ẹnì kejì so ó ṣe àbòsí fún anábọ̀wá muhammad allah ní ọ̀sọ̀ pé man kan islahu ìmọ̀ràn tán ẹni tó bá ní àwọn méjì famala ìdá ìdá òmà ó wá yóò ti di nǹkan tó ṣe pé yóò dà wó kọ́lọ́mọba tí ó ṣàánú wa sọkálà afẹ́fẹ́ ìyàwó méjì ìyàwó responsibility ọ̀nà méjì náà ni ìyàwó mẹ́ta responsibility ọ̀nà mẹ́ta ni ìyàwó mẹ́rin responsibility ọ̀nà mẹ́rin ni ìyàwó márùn-ún ìdìnà nìyẹn kọlọ̀mbà kó ó ṣàánú wa Thank you. náà ìbéèrè ní wípé ṣáàlè fúyàwó kan ní extra àti ń ṣe tó jẹ́ tó wà bìkítì ṣùgbọ́n ṣáàlè fún ìyàwó kan ní extra so eléyìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àwọn àrí kan tí ó burú ń bẹ̀ ṣùgbọ́n àwọn míì nú àwọn àpẹ́ẹ̀tì wọ́n gbà wípé tí ó fún eléyìí ní extra ó yẹ kó fún eléyìí náà ní extra sòtúnṣe pé ìyàwó ìyàwó ni àwọn méjèèjì ṣùgbọ́n in tí ọ̀pọ̀lọpọ̀ dólé lórí òun pé in tó jẹ́ ojúṣe tó yẹ kó ṣe fún eléyìí ó ń ṣe fún tó dẹ̀ jẹ́ ojúṣe tó yẹ kó ṣe fún eléyìí ó ń ṣe fún tó dẹ̀ wà bí fítí náà èwo ló tẹ̀wọ̀n jù wallahu a'lam àmọ́ bẹ́ẹ̀lì gbà mí ẹni tó fẹ́ ọmọ olówó àtẹni tó fi ọmọ tálíkà gbòròpọ̀rọ̀ yẹn yé èèyàn fẹ́ ọmọ olówó ó fẹ́ ọmọ lọ́nà méjì ìkan ọmọ tó fẹ́ ọmọ olówó ni ìkánná ọmọ tó fẹ́ ọmọ tálíkà yìí so in tí ó mọ̀ fún wọn ó súnmọ́ kó yàtọ̀ síra wọn torí pé ìtẹ́lẹ̀ yìí gan jẹ́ ń lé bàbá rẹ̀ kó tó kúrò eléyìí bí òun àti gbogbo àwọn fámìlì wọn wọ́n jọ ń pín ìjẹ kó náà tó kúrò lẹ́nu ṣùgbọ́n àti pé torí pé òun fi ọkọ kan nísìn so déédéé tó ń ṣe fún ọmọ olówó yẹn náà ló gbọ́dọ̀ ṣe fún òun náà so eléyìí ó máa ṣòro láti lè fi rìnlẹ̀ bẹ́ẹ̀ so nísìnyí bí ọmọ tí yẹn fẹ́ onírú mọ́tò tó ń gan fún rẹ̀ ń gùn nílé bàbá rẹ̀ kó tó kúrò eléyìí ògùn mọ́tò kankan lé bàbá rẹ̀ wọ́n fẹsẹ̀ sá káàkiri ni so wá lókè irú mọ́tò tó bá rà fẹ́lẹ́ yìí ló gbọ́rọ̀ rà fóun náà ṣéjọ́ kíìsì nìyẹn so ìyẹn lè má jẹjọ́ kíìsì so lókè ìgbà tó wá ti fún ní tó wà bí fitin tó wà bí fitin so tó bá ṣe extra fún ẹni kejì àti tó ju tó ṣe fún eléyìí lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ní kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ àdíìsì wípé ó fi sọ́dọ̀ kan ju ìkejì yẹn lọ àdíìsì yẹn wọ́n ní kò ní wọ́n applicable sí ọ̀dọ̀ wọn ṣùgbọ́n àwọn àfẹ́sìn táwọn sọ wípé rárá kò wọ́n ṣẹlẹ̀ gbogbo ń tẹ́ bá ti lè ṣe déédéé tó pọ́síbù láti ṣe déédéé ẹ̀ṣẹ̀ déédéé bẹ́ẹ̀ lẹ́yìn ìfẹ́ ọkàn tó ṣe kó mọ́ ṣòro láti ṣe déédé lẹ́yìn ìsúnmọ́ wọn tí mọ́ ṣòro láti ṣe déédé mbẹ́ ṣùgbọ́n láti wọ́n ní tó bá rọrùn fún yín àti ṣe déédé ẹ̀ ṣe déédé mbẹ́ pélé náà ó ní wéjì ṣùgbọ́n wọláwà alam àti position àkọ́kọ́ yẹn wà wíwíà subhanakala ahumma alhamdulilayi ashara ilaha illa ant after the